Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa ni ẹ wà? Happy New Year, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé. Ọ̀rọ̀ tá a mú wá lẹ́ni ni ọ̀rọ̀ ọmọṣẹ́ bàbá wa Akérédolú. Wọ́n sọ̀rọ̀, wọ́n jáde ọ̀, ẹ jẹ́ ká jọ gbọ́. Dókítà Doyin Adébọ̀wálé èyí tó jẹ́ pé nínú ìjọba bàbá wa Akérédolú ni wọ́n wà wọ́n sọ̀rọ̀ wọ́n jáde látìgbà tí bàbá wa àkẹ́tì ti wà ní orí ìjọba ni wọ́n ti jọ ń ṣe ìjọba bọ̀ wọ́n dẹ̀ sún mọ́ wọn pẹ́kípẹ́kí òun ni bàbá wa àkẹ́tì yàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí àwọn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn àkànṣe iṣẹ́ kẹ́dẹ́ tí wọ́n kéde ikú um àkẹ́tì ni wọ́n fi ipò sílẹ̀ nígbà tí wọ́n gbọ́ pé bàbá wa akérèdọ́lù ti kú ni wọ́n sáré kọ̀wé láti fi ipò sílẹ̀ ọ̀gbẹ́ni ọdẹ́bọ̀wálé wọ́n kọ ìwé fipò sílẹ̀ o lẹ́yìn ìgbà tí wọ́n kọ ìwé fipò sílẹ̀ ni wọ́n sáré tẹ ẹ̀rọ yìí sí orí social media láti jẹ́ kí àwọn èèyàn mọ irú ikú tó pa bàbá wa akérèdọ́lù wọ́n kọ pé àṣírí kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa ikú tó pa bàbá wa akérèdọ́lù rèé o wọ́n ní ọ̀rọ̀ tó ń lọ lábẹ́lábẹ́ ní inú ìdílé wọn àti ìjà tó wà láàrin àwọn àti gómìnà èyí tó jẹ ní ìsìn èyí tó ń jẹ́ Lucky Ayédàtiwa wọ́n ní àwọn èèyàn ò mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wípé ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe rí òun ni àwọn ṣe ń tẹ̀ síta yìí. wọ́n tẹ̀síwájú wípé àṣìṣe ni gbogbo àwọn tí wọ́n ní àrùn jẹjẹrẹ ló pa bàbá wa akérèdọ́lù wípé ṣùgbọ́n kì í ṣe àrùn jẹjẹrẹ ló pa wọ́n o èyí tó jẹ́ jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ wọ́n ní kì í ṣe òun ló pa bàbá wa akérèdọ́lù wọ́n ní àìsàn sétọ̀sétọ̀ tí àwọn ènìyàn ń pè ní prostate cancer òun ló pa bàbá wa akérèdọ́lù wípé kì í ṣe jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ ló pa wọ́n wọ́n ní kò sí ọkùnrin tí àìsàn yìí kò lè ṣe o wọ́n ní ṣùgbọ́n wàhálà ni ó pọ̀ jù nínú nǹkan tí ó ṣe ikú pa bàbá wa akérèdọ́lù wọ́n ní kí lẹ rò pé ó máa ṣe ẹni tí ara ẹ̀ ò yá ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti wá àyè tọ́jú ara wọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ twenty four seven ní pẹ̀lú bí ara wọn ò ṣe yá wọ́n ní nítorí iṣẹ́ ìlú wọn ní akérèdọ́lù lè jókòó sí ojú kan láti àárọ̀ tìṣúlẹ̀ o tí wọ́n máa máa bu ọwọ́ lu àwọn fáìlì oríṣiríṣiì tí wọ́n ń gbé wá síwájú wọn wọ́n ní ṣe bí àwọn tí ó ń gbé fáìlì fún wọn òun náà ni wọ́n tún ń sọ̀rọ̀ wọn wípé àwọn kan ń lo ayédèrú signature láti fi gba contract jáde ẹ̀yin èèyàn ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ wọ́n ní wọn kì í jẹ́ kí bàbá wa Kérédolú sinmi o débi tí wọ́n á sùn wípé wàhálà àti ìdààmú òun ni wọ́n ń wá kó bá wọn ní ojoojúmọ́ lórí ibi tí ara wọn ò ti yá wọ́n ní nínú àìsàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ìpàdé ọ̀tẹ̀ o lórí ọjọ́ tí wọ́n máa kú o wọ́n ní ọ̀rọ̀ ṣì pọ̀ lórí babájídé ọmọ wọn o lẹ́yìn ìgbà tí wọ́n bá sìnkú bàbá wa akérèdọ́lù ẹ̀yìn èèyàn lé kì í ṣe nǹkan kékeré o wọ́n ní bàbá wa àkẹ́tì wọn kì í gbà kí èèyàn kankan kó sọ̀rọ̀ Lucky Ayédàtiwa gọ́vnà Lucky Ayédàtiwa láì Wọ́n ní tí wọ́n bá ti gbọ́ pé ẹ pe orúkọ wọn báyìí ni wọ́n máa máa bínú sí ẹni tó bá sọ̀rọ̀ wọn. Wọ́n ní obìnrin atẹ̀yìntọ̀ lásán òun ló dá wàhálà sílẹ̀ láàrin bàbá wa Akérédolú àti Governor Lucky Ayédatiwa o. Wọ́n ní ẹni tí bàbá wa fi ṣe igbákejì nígbà ayé wọn, wọ́n ní òun ló dá wàhálà sílẹ̀ láàrin Governor Lucky àti bàbá wa Ayédatiwa. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ àti bàbá wa akérèdọ́lù ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. wọ́n ní obìnrin tó jẹ́ ọ̀kan nínú amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá wa akérèdọ́lù wọ́n ní wọ́n tú àṣírí bàbá wa akérèdọ́lù fún gọ́vnà lucky nígbà tí wọ́n wà láyé wọ́n ní àwọn ni wọ́n tú àṣírí ìlera ọkọ wọn fún gọ́vnà lucky nítorí pé kí gọ́vnà lucky lè bá àfi wọn jẹ igbákejì àbí gómìnà lẹ́yìn ìgbà tí ọkọ wọn bá kú. wọ́n ní àwọn àti gọ́vnà Lucky wípé wọn kì í sọ̀rọ̀ lákùrẹ́ o wípé ṣùgbọ́n ilé wọn tó wà lábújá ibẹ̀ ni wọ́n máa ń fìpàdé sí tí wọ́n ti máa lọ ń sọ̀rọ̀. wọ́n ní nǹkan tó fi mú bàbá wa Akérédolú fáríwó jẹ́ nìyẹn o tí wọ́n dẹ̀ fi mọ̀ wípé ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ òun ni ìyàwó tí àwọn fẹ́ wọ́n tẹ̀síwájú wípé ibi tí bàbá wa akérèdọ́lù kù sí ni pé ẹnu wọn kò ká ìyàwó wọn rárá ó tẹ̀síwájú wípé tí obìnrin kan bá bá òun dán irú ẹ̀ pé ilé bàbá rẹ̀ ni ó padà sí kíákíá ó tẹ̀síwájú wípé kí wọ́n lọ bèrè lọ́wọ́ ìyàwó òun wípé olùkọ́ àgbà ni ní University of Lagos o wípé òun fẹ́ràn ìyàwó òun lóòótọ́ pé ṣùgbọ́n òun ò gba ìgbàkúgbà lọ́wọ́ obìnrin kankan wọ́n ní ìyàwó ìyàwó bàbá wa akérèdọ́lù wọ́n ní ìwà tí wọ́n wò ní ìgbà tí ọkọ wọn wà ní ayé wọ́n ní kò tiẹ̀ bọ́ sí rárá wípé ìwà tí ò dáa pátápátá ni ìyàwó wọn wù wọ́n ní àwọn ọmọ bàbá wa àkẹ́tì dáadáa wọ́n ní àwọn ti mọ̀ wọ́n láti ìbàdàn wọ́n ní wọn láìkí obìnrin o wọ́n ní iṣẹ́ ìlú ni wọ́n gbé lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń ṣe pẹ̀lú ọkọ̀ kan ó ní àwọn lè fi gbogbo ẹnu sọ pé kò sí obìnrin kankan nínú ayé wọn tí wọ́n jọ ń dọ̀rẹ́ pé àfi ìyàwó wọn nìkan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oyè tí wọ́n fi ń dá àkẹ́tì lọ́lá ni wọ́n ń kọ̀ tí wọ́n dẹ̀ di rọ̀ mọ́ iṣẹ́ ìlú àti fámílì wọn wọ́n ní ó sì yẹ kí àwọn tí wọ́n ń pariwo wípé wọ́n ń lo signature bàbá wa àkẹ́tì kiri kan jáde báyìí pẹ̀lú ẹ̀rí kí wọ́n wá sọ bí wọ́n ṣe ń lo signature wọn láìdáa wọ́n ní tí wọ́n bá dẹ̀ wá rí ẹ̀rí èyí tó dájú wípé lóòótọ́ ni babájídé ọmọ bàbá wa akérèdọ́lù àti ìyá ẹ̀ kówó jẹ wọ́n ní kán lọ́ọ́ fi ojú ba ilé-ẹjọ́ wọ́n ní nítorí pé kò sí ẹlẹ́ṣẹ̀ kan tí ò ní lọ láì jìyà. báyìí ni a ṣe gbọ́ ọ̀rọ̀ náà mashola gist tv ló mú wá. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Ọlọ́run á tẹ bàbá wa Akérédolú sí afẹ́fẹ́ rere. Ẹyẹ èèyàn lè please share this video, like and subscribe. God bless you all.